أحمده على نعمه الإجابة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يجود على عباده بكرمه المدرون فيده سخاء الليل والنهار وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه البررة الأطهار المهاجرين من الأنصار وسلم تسليما كثيرا أما بعد أيها المسلمون اتقوا الله أيها المسلمون اتقوا الله تعالى واسمعوا نداء ربكم عز وجل يقول تبارك وتعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير يناديكم ربكم ويؤكد لكم أنه لا بد من وقوع ما وعدكم به من البعث والنشور والجزاء على أعمالكم بالثواب أو العقاب ويحذركم من فتنتين من فتنتين يصدان العبد عن الاستعداد للقاء ربه عز وجل ولقاء هذا الوعد الحق هما فتنة الدنيا وفتنة الشيطان وكم في كتاب الله من التحذير من الاضطرار بهذه الدار بهذه الدنيا ودمها وبيان سرعة زوالها وضرب الأمثال لها ما يكفي بعضه زاجرا لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد عباد الله كيف آثرتم الحياة الدنيا على ما عند الله كيف شجلتكم أموالكم وأولادكم كيف شجلتكم أموالكم وأولادكم عن ذكر الله مهما عشت أيها العبد وأيها الإنسان مهما عشت وجمعت من المال فإنك راحل وما في يديك زائل ولا يبقى لك إلا عملك إنك خرجت إلى الدنيا ليس معك شيء وستخرج منها ليس معك منها إلا لعمل قال تعالى ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما قولناكم وراء ظهوركم إنك مررت بالدنيا في طريقك إلى الآخرة وأتيحت لك الفرصة لتأخذ منها زادا لسفرك فأنت بمنزلة المسافر الذي هبط إلى السوق ليأخذ ما منه زادا يبلغه في مسيره ليأخذ زادا ليأخذ من الدنيا ومن السوق زادا يبلغه من في مسيره فليس لك من هذه الدنيا إلا ما تزوجت به في الآخرة عباد الله حلال هذه الدنيا حساب وحرامها عقاب ومصيرها إلى الخراب ولا يركن إليها إلا من فقد الرشد والصواب فكم من ذهاب بلا إياب وكم من حبيب قد فارق الأحباب وترك الأهل والأصحاب وصار إلى ثواب أو إقاب صار إلى ثواب أو إقاب إنها رحلات متتابعة إلى الدار الآخرة لا تفتر يذهب فيها أفراد وجماعات وآباء وأمهات وملوك ومماليك وأغنياء وصعاليك ومؤمنون وكفار وأبرار وفجار كلهم يذهبون إلى الآخرة ويودعون في القبور وينتظرون البعث والنشور والنفخ في الصور يوم يخرجون من الأجداث ذراعا كأنهم إلى نسب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون adúpẹ́ fún ọlọ́run bá wa ọba ọ̀kan ṣoṣo wa pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ àti lẹ́nu àwọn rẹ̀ sí ibi kàtòrò máa ayé kó wá ga lọ́kàn ọjà bó yẹ ọba tó ti pẹ̀lú àwọn ááyà rẹ̀ àti pé ní sákèsí àwọn òjútẹ́ rẹ̀ síbi kádìrọ̀ mọ́ àlámàrí àlùfíàmà ọbẹ̀ ẹ̀yìn ní ní gbogbo ọgbà lórí ìfẹ́ rẹ̀ tó pọ̀ ó jẹ́rìí pé ọ̀kan tó tọ́lọ́ wa náà ọba tí ò lẹ́gbẹ̀rà tí ò fún ni ọba táànù rẹ̀ àti kẹ́ rẹ̀ pọ̀ kódà fi ń dá wàràwàrà lórí ẹrú bákan náà ni mo ń jẹ́rìí fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́run bá wa náà ni mo ń bẹ ọlọ́run bákan náà kó bá sàlékún kí àtìkẹ́ rẹ̀ kó ti bẹ́ẹ̀ fáwọn àbúrò rẹ̀ àwọn ẹni àwọn bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ̀n jẹ́ ká lè lépa wọn níbi iṣẹ́ eré àti ìbẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ẹ̀yọ́mọ̀ yá mílẹ̀ islam ẹ̀bẹ̀rù kẹsì máa gbọ́ kẹsì jẹ fàlá tàbọ̀rọ̀ nà fún ilẹ̀ àyà tuntun ni à ẹ má jẹ́ sílẹ̀ ayé ó tàn yìí jẹ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tí máa tàn yàn jẹ wàlá yàtọ̀rọ̀ nà fún bìlá ilẹ̀ gbogbo nǹkan tí ó lè tàn tó lè kọ díyàn láti má rí oríire àlùkìyàmọ̀ sí kámọ́kámọ́ gbà fún un inna ṣaitọ́nà lakum àdó ọ̀tá yín ní èṣù fàtàkìrò àdó wà ẹmọ ní ọ̀tá tó lè èṣù tí ó jẹ́ ẹ̀yà tí kìí ṣe tiwa tí ìsọmọ ádámà àtàwọn tán bá bá ṣiṣẹ́ tó jẹ́ pọ́mọ ádámà ni wọ́n ẹmú wọn lọ́tà tó lè torí pé àṣẹ ọlọ́run tọ́lọ́run yìí ó sọdọ́ràn àyàn ni ó sọdọ́ràn àyàn lórí gbogbo ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run tó sì fẹ́ bẹ̀rù ọlọ́run gan pàápàá tí ò bá sì máa bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ nínú àwọn irinṣẹ́ tí ó lò ní pé kó mú èṣù tí èso ọmọ ádámà lọ́tà àtàwọn akẹgbẹ́ rẹ̀ tí ń lò nínú ọmọ ádámà àárín kankan tó sẹ́rí àtẹ̀yìn kó níbi pé kì í sọ̀rọ̀ yẹn fàtàkì lóhùn àdúwà ìnáma ẹ̀yẹ́dì ọ̀rùn nígbà ó lè àkóónù

ẹ má jẹ́ kí torí pé nígbà tí èsì tá à ń wí yìí bá ti ráàyàn mú tán ìmọ̀ afakẹ́yàn máa ṣe èméjì nípa àdéhùn ọlọ́run ìmọ̀ afakẹ́yàn máa ṣe èméjì mo ti sọ̀rọ̀ bàbá ìmáàmù kan tó ṣe èméjì rí tó ṣe èméjì nígbà tó rí bí àwọn èèyàn ṣe bí àwọn èèyàn ṣe ń hùwà báyé ṣe dàrú títọ́lọ́run ó sì jẹ̀yàn yà lóòótọ́ tọ́rọ òun wo tàkún wípé táwọn èèyàn ti ń ṣe yìí tọ́lọ́ ọlọ́run jẹ́ èèyàn yà sí lólórí iná làwọn èèyàn pọ̀ ń bẹ̀ jù tipátipá la fi rẹ́ ni rìn débi àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn tí ẹnìkan kan ò lò tẹ́nìkan tí ò sátàkùn kankan fún pé béèyàn bá fẹ́ sin lọ́run ọ̀ràn èèyàn lélẹ́yìn tí ò sátàkùn kankan bẹ́ẹ̀ nítorí ayé àwọn èèyàn pàdé ìsáwọ̀dà aléhìmù ṣeìtọ́n fàǹsáhùn títẹ̀rọ̀lọ́ ìsúborí ọmọ ádámà ọmọ ọgbàgbé ọlọ́run bẹ́ẹ̀ ni rẹ̀ méjì yóò máa ró yẹ nígbà ayẹ ẹlòmí náà ọlọ́run wá sí ń kàn pa nínú ayẹ kẹrin pé iná wá dà ha òdodo pé kẹmọ́gbà ìpọ́lọ́run sàdéhùn ó sèlérí ó sàdéhùn ìkẹ́ ó sì sèlérí ìyà gbogbo ilé náà bẹ lábẹ́ iná wọn ádọ́lọ́ ìhà làdéhùn ọlọ́run ọlọ́run kan nípa fún wa bẹ́ẹ̀ láti máa rán wa létí yóò nínú àdéhùn rẹ̀ àlèbáà kágbé àlìbáàbù wà ní yóò tọ́mọ èèyàn lè máa lérò wípé bá a bá ti kú kò sí kankanmá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti eléyìí tọ́kàn bílíọ̀nù àwọn èèyàn láyé àkídà àwọn èèyàn ṣùgbọ́n lọ́n sọ̀rọ̀ bá gbé ní ìdíje fún ìdájọ́ nínú ẹni ẹ̀san lórí iṣẹ́ tọ́mọ èèyàn ṣe pẹ̀lú sísan lẹ́san rẹ̀ àbí jíjẹ níyà nínú àdéhùn ọlọ́run ni ọlọ́run bá sì ń lé wa jìnà sí fìtínà méjì inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa fìtínà tó shaytan àtàyé inú fi jẹ́ wípé àìsèmi àtẹ̀yìn wà lónìí ibi tọ́lọ̀ ti fẹ́ dánwà wò nìyẹn ẹni tó rí ayé lò gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ tó jẹ́ pé ọlọ́run gbérí mútu ayé ni lọ́wọ́ ó ń chánẹ́ẹ̀lẹ̀ síbi tó bá fẹ́ pẹ̀lú ọlá ayé pẹ̀lú ipò ayé pẹ̀lú ipò àṣẹ ẹlòmíì gan kò tẹ̀ nídìíkẹ́ máa sọ fún kó ráyé lò òun gan yóò máa sọ fún pé á àjàyè ọ̀la ìlú ọmọ ádámù nǹkan ó máa fi rinlẹ̀ àwọn orin tó jẹ́ pé kò sí ìdọwọ́ bò tílé ìwà wá ń tẹ́lẹ̀ nínú ayé kan náà láwọn èèyàn kan ti ń wú àwọn èèyàn yẹn nípò agbára àtipò ọlá àtipò àtẹ tóun fi ń ronú wípé irú ayé wò ló ń wá wá ń tòun yìí ibi tọ́lọ̀ ti fẹ́ dẹ́ nìkọ̀ọ̀kan wò ní ẹ̀ ọ̀wọ́n ẹnu àwọn èèyàn tó ń wò tó fi wó rẹ̀ bí ẹ̀dùn arìnlẹ̀ ibi tọ́lọ̀ ti fẹ́ dẹ́ wọn wò ní ẹ̀ ibi ká dà lé wọn lọ́wọ́ ibi kí wọ́n máa pàṣẹ ibi kí wọ́n máa pàṣẹ káàtì ó máa tẹ ibi kí á rí oníṣẹ́ wọn káwọn tá ara wọn tí ó sì máa gbọ̀n ibi láti dánwò ní ìdájẹ́ dánwò ní ẹ̀ ẹ̀dí wọ́n wò pé à tóhùn ní pé nǹkan jẹ báyìí ikú yájẹ̀ sí ibi tá ti fẹ́ dánwò náà wò nìyẹn tọ́rọlọ́run sọ bẹ́ẹ̀ ó là mọ́lẹ̀ nínú àgbà ìtẹ́ ẹ̀mọ̀ lóore àti ìtẹ́ ẹ̀mọ̀ ní ọlá àti níní ìtẹ́ ẹ̀mọ̀ láìní jíríjẹ àtàìríjẹ ibi tẹ́rì kọ̀ọ̀kan bá bá rẹ̀ ibẹ̀ láti dán òjò ti jábọ̀ jẹ́ kí bí ẹ̀rọ bá kọ méjèèjì pọ̀ nínú nínú ọlọ́run tó kó méjèèjì pọ̀ láyé bóyá àìníga nígbò ló sáájú ó padà ń àwọn ti bẹ́ẹ̀ tí ó sì lò tán tẹ́tẹ́ tí ó fi lọ bọ́lọ̀ bóyá tẹ́lẹ̀ nípìnlẹ̀ káfúnyàn ní mú remote control ayé òun ọlọ́run fi bẹ̀rẹ̀ fẹ́ lómi yóò sì ráre káyìn yóò dára kàkan kó tó kò láyé tẹ́yìn bá ti kó méjèèjì pọ̀ ju tọ́lọ̀ ti fẹ́ dùn náà wò nìyẹn yóò wá sí ìṣòro méjèèjì ìgbà tó ní ìnáwó lọ́gbàá ìgbà tó ò ní ọ̀nà ológa. ìdí tó fi jẹ́ pé a ní bukata sí káfúra bá tẹ́ ayé wa ọlọ́pàá wọn àpẹjúwe lélẹ̀ tó pọ̀ díẹ̀ nínú ẹ̀ ó ti tó èèyàn ó ti tó ní ìjágbe látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tíyàn bá jẹ́ nìkan tí máa ronú pọ̀ tí máa ronú kan lọ́hùn tí sì ronú pọ̀ lọ́hùn kí ló ń fàgọ́ mi èèyàn tó jẹ́ pé àtàrùtù mi hayata dúníà alàmà ìdàlọ́ sọ́mi èèyàn sẹ́sà nǹkan tí ń bẹ nú tó sẹ́sà ayé ju ọlọ́run àti tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ lọ́hùn nígbà tí a fi ìmánì táà fi bọ́ òyàn táà fi rè èyàn àbẹ́ni táà fi ìmánì rè tó náà ó pé ẹ má bá ní sọ̀rọ̀ ìmánì má ayé ti dàrú kọjá bẹ́ẹ̀ òun náà bá ju ìmánì lẹ̀ átàrú alhayata duniya alama inda Allah ayé kí ló fà tó jẹ́ pé ntọ́mọ èèyàn fẹ́ ní tó fẹ́ dà ló kọ́ àìrójúbà ìjọ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run bá mọ́ kódà àwọn tí ń sọ̀rọ̀ ọlọ́run gan wọ́n wá sọ wọ́n dé sùn wọ́n rìn nígbè nírègbèrègbè wọn mọ́ wọ́n fẹ́ mọ́ lè gbà wá ju ẹni tí ó bá wọn sọ̀rọ̀ ọlọ́run kọjá mọ́ tó tó bá ti ríyàn ní ó tún pé èèyàn o lókun bẹ̀rẹ̀ wá sí o mìtí wọ́n kóra àwọn tí ó bá wọn sọ̀rọ̀ ọlọ́run bá dé a ń bèèlè pé ká tó wá lọ ságbó wà sí wọn tí ọmọ èèyàn gbàgbé ni annahu ma ma ishta ayyuha al-insan wa jama'ata min al-mal fa innaka rahih nínú kan tí ó yẹ ká ṣe ìmẹ́jì ń bẹ nígbàtí ọlọ́run ọba ọkùnrin àwọn ọ̀dá sọ pé ní àwọn àádà lọ́yà hapun òdodo làdé ọlọ́run ẹjí káfí ìta ti rí káfí sí òdiwọ̀n ìta àti rí nínú ìta àti rí ní kú nínú ìta àti rí òun lòjò nínú ìta àti rí òun lòrùn nínú ìta àti rí òun làìsàn ta ni máa ń sọ pé mo kọjá ìsàn tọ́lọ́mbà dẹ́sí kí lè yàn máa ní láyé nípò lọ́lá tí ò ní sáìsàn tọ́lọ̀ bá dẹ̀ sí nínú pé ní àwọn àdà lọ ìhàkùn lọ́lọ́wọ́ bá sọ fún àti hadith kò sí pé kó ń lò fún maridun illa man shahi kò sí gbéyàn ti lè jẹ́ láyé sábá ní sáìsàn nínú kádàrà ọlọ́run tó bẹ̀rẹ̀ àìsàn náà kò sí gbéyàn jẹ́ láyé sábá ní ọya ẹgbẹ̀mí ẹ̀ ń lọ náà nìyẹn kò sí tí yẹn jẹ́ láyé tí ó ní ẹ̀dàrí òjò sọ́dọ̀ àwọn tí ẹ̀dàrí ẹ̀ sí Ògbómọ̀ṣọ́ south à nídìí ẹ̀ north ìyẹn òdépò kan yẹn sì ní dépò yẹn láyé ọjọ́ tí ọ̀rọ̀ láti bí ìjẹ ẹ̀rin oṣù tó báyẹ̀ oṣù tó gẹ́ báyẹ̀ jọ máa lọ sí lọ́rin àpẹlógún ọ̀sán mọ́ èyàn ò dépò yẹn láíláí iná wá dà lọ ẹ̀hàkùnrin ìta ti rí yẹn náà láti ṣe òdiwọ̀n ìta àti rí tọ́lọ̀bánú pàwà òun pè wà dìde ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ tí wọ́n ara lè ní àbìtọ́ ọlọ́ọ̀ta ara tó sọ tí àfáwà àgbà ńlá ẹnu tí wọ́n wọ́n ní tó bá jẹ́ pé a bá lè jí òkú kẹ́ wá sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ayé àbáwà táǹtẹ̀ ní táǹtẹ̀ òkú ló kù láàbà gbé microphone fún tí ó wà bá wa sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀ ń fojú pé wà ayé gbogbo wa wà táwọn èèyàn ń sọ pé ta ló lọ bọ̀ tójú eléyìn láti mọ wá sí tí a bá jí àwọn òkú dìde tí wọ́n bá ń sọ fún wa pé lọ àyè èèyàn àbóyá lè sọ wípé àti àbáwùjú àwọn ilé ìfìrí ẹjẹ́ agbọ́ ti wọn o bẹ́ẹ̀ kò sí nídìí kún òdìdí kan bá wa sọ̀rọ̀ lọ́nà ká tó bẹ̀rù ọlọ́run tọ́lọ́ ọba tó dá wọn tó ní wọn tó pa wọn tó mú wọn lọ ọ̀dọ̀ ẹ̀ nígbà tó ń bẹ láyé àtìgbà tí wọn ò sí náà náà ní bá wa sọ̀rọ̀ yìí tí ọba ti sí fọ́kàbalẹ̀ máláyé torí nípìnlẹ̀ nǹkan ọmọ èèyàn ó jẹ wàlá ẹ̀wọ̀n nìpìlẹ̀ gbogbo fìtínà tí ọmọ yìí ó jẹ́ tí òjò rántí ọlọ́run ó nìpìlẹ̀ gbogbo fìtínà wàlẹ̀wàlà fìtínà wàlẹ̀wàrànù fìtínà wọ̀nìsáàwò fìtínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgá gbogbo àdánwò òun lówó owó wo owó èèyàn mú òun ló bí àdánwò míì òun ló pọ̀ òun ló bí àdánwò tọmọ torí òun láàlẹ̀ yẹn ń wá tí ò fi bẹ̀rù ọlọ́run lára ti kó ń ma ọwọ́ náà nì inú bí àdánwò tọmọ òun ló àti gbogbo àwọn àdánwò tó kù tí wọ́n jẹ́ ọmọ ìyá wọn kọ̀rẹ́tà ìlàdúnìyà àfìfìlá wọ́n mọ̀ yá ní ọdún Islam ọwọ́ sínú láàyè yìí ní sàmà àkàṣẹ́ yìí ó yẹ ká máa ronú lọ sí ìpìlẹ̀ yẹn ògùn kankan wá sọ̀sọ̀sọ́fẹ́ ojú mìnìhá lè sàmà àkà mìnìhá ilẹ̀ làmì bọ̀tún yóò mú nǹkan lọ èyí táwọn sọ pé èèyàn wá lásán ó wá láì mú kankan wá yóò kò sí mú kankan lọ nínú nǹkan ayé ni àmọ́ yóò mú iṣẹ́ tó bá ṣe lọ iṣẹ́ tọ́mọ èèyàn ṣe iṣẹ́ tó ṣe láyé òun làbùkú máa bá kìí sáyé gangan òun lẹ̀tẹ́ máa ń bá tàbí yìí kìí sáyé gangan torúkọ́ lọ́wọ́n bá ló dá wa táyé òun ló dáyé òun ló sì dá wa síbẹ̀ wa subhanahu wa ta'ala nínú àdéhùn tó ṣe tó ti sọ pé náà wá ha kún ni pé ìdàntẹ́ máa jẹ tẹ́sì lè jẹ táyé ó tẹ́sì láyé tán tọ́lọ́wọ́n táàbà rí jẹ táàrí mu ìtí máa ń fa ó pọ̀ àdánwò tá fi kan ra àbí téèyàn gangan fi kan rẹ̀ àbí tó máa dámọ̀ fi kẹ́ni kéjì ẹ̀ ṣùgbọ́n nípa pé mọ̀ ìdàndẹ́mọ̀ jẹ́ndẹ́mọ̀ mu la hawla wala quwwata illa billah lórílẹ̀-èdè kọ̀ọ̀kan tọ́lọ̀n bá tún sọ wádìí lọ́pọ̀ méjì mẹ́ta mẹ́rin márùn-ún rú àwọn èèyàn yìí ọlọ́run ti dáńtà mọ̀ jẹ́ táwọn ó ní mo dálẹ̀ mo sì dá nǹkan tẹ́yìn mọ́ wàkọ́ dára pé àkọ̀wá tàá sí àtilẹ̀ àti tá a dá jẹ sí àrùbá àti àyà ní sàwá àlìsà ìlì ẹ̀wà gbogbo ayé mo ti tó àwọn ọmọ ádámà mẹ́rin àtọ àwọn màláíkà àwọn ìjẹun ẹwòye bílíọ̀nù tí jẹun láìka lè jẹ ẹwòye màláíkà ti ń bẹ pẹ̀lú èèyàn kan ọlọ́ni ẹ̀yìn ẹ̀nú jẹun ti yí àwọn ọmọ adáma a máa jẹun ìtìtì dáǹkà tí wọ́n máa jẹ ọlọ́run òbí káǹkan yẹ kó lẹ̀ ọlọ́run bá náà lọ́mọ adáma wọ́n á sáyà àkọ́kọ́ ònà sí sí tó báyìí táyé òbí rọgbọmọ́ ẹnìkan ò lè parẹ̀ tó bá jẹ́ pé ó tọ́kọ́ máa dámọ̀ mọ́ kẹ́kíyàn gbẹ̀mí ààrẹ pé ó tó gẹ́ jẹ́ àtàbí wọ́n dágbà kan ọ̀pọ̀lọpọ̀ ó sì mọ ẹni tó mọ lọpọ̀ lọ sílé tí ó mọ padà bárìkì àmọ́ nígbà bàjẹ́ ní tó bàjẹ́ ní tí ẹ bá ṣe crime lọ́dọ̀ ọlọ́run tí ẹ lè jìyà sí ni kó parẹ̀ tó rẹ́ni tó parẹ̀ ó pààyàn ẹni pé wọ́n ń fún ọ̀sán ẹ̀ pé wọ́n ní tóun pa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bí mọ̀ lọ́rùn tó bá pààrùn ni wọ́n lè pa ṣùgbọ́n parẹ́ ó pààyàn náà lórí ọlọ́run tí ìbá ti bẹ́ẹ̀ ni èèyàn ní àwọn ní ọlọ́mọ ọ̀tẹ̀ lọ́hùn kí rọ́dùrùdù ayé má bá wọn láyé nígbà tí ò bá ti pé ká máa dá akọ ọlọ́run lórí ilẹ̀ mọ́ kí ọmọ bá ọmọ yẹn látara bẹ́ẹ̀ kó yẹ pé nígbà tí wọ́n bá gbárùkù ọ̀bàjẹ́ lára ọmọ àwọn ẹni ọlọ́run ìfẹ́ bẹ̀ èèyàn bá ti máa lọ àrìkíámọ̀ sọ̀lọ́ sí ilé tí èyí tó sọ láti tọ́jọ́ pàkótó ẹ̀ẹ̀tún rí mi mọ́ o èmi ti lọ o tí èyí bá ti pé ọ̀ràn abẹ̀ tó fi lọ́dọ̀ ọlọ́run tí àrùbáyé ìtòrò báyìí àlátà ti àrùbáyé àlátà ń bẹ láyé báyìí gbogbo tọ́lọ̀ ní òdà ọ̀tẹ̀ irọ́ ìdẹ̀jẹ́lẹ̀ in tó sì bí lákọ̀ọ́kọ́ ẹ bá mi wádìí ẹ̀hùn tí mo bá ti ní sèkì o náà lówó tọ́ òyìn fẹ́ mú lọ́wọ́ ẹ̀ òun làkọ́kọ́ tó bí tó bá jẹ́ pé ìmọ̀rin ìbá sáájú èyàn ó mọ̀ yí pé gbogbo ayé ló di di fúnra rẹ̀ bára mi ti sọ tọ̀lọ́lọ́wọ́ àìsálà kò tó apá ẹ̀kan ìdí ìmọ̀rin ti gbọ́dọ̀ gbáwájú nìyẹn òdíkẹ́ ọlọ́run ní gbogbo ayé gẹ́gẹ́ gbogbo nàìjíríà wọn wọ́n ní kó onílà òsáwà dúníà jàná àbàrún òdọ̀ kí n kó tẹ̀ àwọkàmàkọ́lá sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ayé tó apá ẹ̀fọn tani bá fi ayé wé ẹ̀fọn gangan kọ́ látọwátọ apá ẹ̀ wọ́n tó àmì fún kẹfẹ̀rí ní díẹ̀ jẹ́ tẹ̀ àmọ́ torí pé kò ní value tẹ́gbọ́n máa dámà láyé ni wọ́n ti rọ́bìṣì ọ̀rọ̀ ìlà lọ́dọ̀ ọ̀rọ̀ ànájú ìdàmú ọ̀lọ́sọ́là ńlá kọlì ìlà àbàyàn péré ti dín ronú kan àlùkí àmà ẹ jẹ́ ká tún bíùdì ara wa ẹ jẹ́ ká bíùdì ara wa ká rí bíùdì ká tún lé yí nìkọ́ èyí tó ti wó kágbé dìde àtàmọ́ àtọ́mọ́ àtayá àti jàmá àìmùsùlùmí lápapọ̀ èyí tó bá kéré náà ọ̀rọ̀ tó sáǹfààní ó má wúlò jù kámọ̀jà alẹ̀ lásán lọ kíyàn tún lè máa nìkọ́ pé lógo ọlọ́run ìbẹ̀rù ni gbé lọ bàbá tó wá ń kọ́ àmọ́ ọmọdé tá wá ààyè rẹ̀ àmà ọmọdé tó wà àmọ́ ọmọdé tó kù sí ibi tí ń jò níbẹ̀ àmọ́ ọmọdé tá ti dín Ibadallah halalu hadi dunya hisab èyàn ń dáadáa kójọ lọ́nà ẹ̀tọ́ sọ́wọ́n pẹ́ láyé tó jẹ́ fún un tẹ̀wọ̀n pé kò sí tó burú mẹ́ ìbá pọ̀ lórí wà tí ó bá ti kó àlójú bá lójú ọ̀nà ọlọ́run ẹ wá gbójú sókè ẹ̀rọ ló ti bí èèyàn tó rí kójọ lọ́nà ẹ̀tọ́ tí ó sì bá ìrójú bá lọ́dọ̀ ọlọ́run ẹ mọ̀ kà wọ́n láwùjọ aláàní gbogbo tí ń tà iṣẹ́ tí ń ti aláàrí ni ṣùgbọ́n ayé jọ ayé ti pọ̀ báyìí ẹlòmíì wà nípò ọ̀nà aláàrí ló gbàdébẹ̀ ó ti fẹ́ padà nígbà tí ń gbọ́ wà sí ẹ̀rọ sàkíyèsí rú ẹ̀ torí pé òun náà ẹ̀rùn jáde lẹ́nu wọn pé ibi tí ipò gbé wa dé àárín àwọn tí kò gbé wa dé àmọ́ bá ti fẹ́ ṣe mọ́ wọ̀lá ẹlòmíì tí ń gbọ́ wà sí ẹ padà ẹlòmíì ti ti padà aláàlè ló bá débẹ̀ ọkùn bẹ́ẹ̀rẹ̀ tí ti fẹ́ kátàkárà ajé àmú tówó to pọ̀ tó tó wọ́n bá ti pọ̀ yóò bí ọdá àrin àwọn èèyàn kan tí wọ́n bí túlẹ̀ gbà irú ẹni bẹ́ẹ̀ náà máa rò pé bá yẹ ti rí ni kò sí bówó ti pọ̀ tí ò ní gbé ọdá àrin àwọn èèyàn kan nígbà wọ́n sọ pé ọlọ́rọ̀ kan láàrin ọ̀dọ̀tún mẹ́fà tí yóò bá sọ pé òtòsí gbogbo wọn torí wọ́n lè jẹ́pa ẹ onímọ̀ nìkan láàrin ọ̀gọ̀rọ̀ èèyàn kí wọ́n bẹ̀rù ọlọ́nkọ́ wọ́n bá tẹ̀jẹ́ ilá yàṣá ọ̀lọ́ àbí tó bá gbé àwọn ìgbésẹ̀ títí òfin ní ìbàjẹ́ rọ̀bàkọ́wò ẹ̀ àwọn alábàárin ẹ̀ ẹni bí ni wọ́n èsù ni wọ́n lọ́bìsì nípò ní ráǹkì lẹ́bù mọ́dé ń lọ ayé olórí rẹ̀ pé àwọn àfáà sọ pé ọlọ́run wí ànábì wí àwọn eléyìn òfẹ́ gbọ́n kankan tó jọmọ́ rẹ̀ tí ò bá yẹ̀ bá fún wọn lè bá tẹ̀jẹ́ o wọ́n ní yìnbọn wọ́n ní yìnbọn wọ́n wo lè yí mọ́ni ẹ̀ eléyìn sọ̀rọ̀ kásẹ̀mọ́ bó ti ayé láwùjọ pé ń ṣẹlẹ̀ wọ́n máa wo ilé ìmánù rẹ̀ a ń bè lè ká tó wá sọ wípé tó kó nǹkan jọ lọ́nà haram tàlálàálì nìyẹn torí Ànábì sallallahu alaihi wasallam ń sọ fún sàhábí kan tó wá bẹ̀ wípé bá ń bẹ lọ́n ti ń jọ lọ́rọ̀ tánàbí wọn kọ́kọ́ ti ìnà tó yà síwájú pé òdí máa mánéjì díẹ̀ èmi gan tó ń wò yìí sallallahu alaihi wasallam ó ti ń bá bẹ lọ́hun tí mo fẹ́ kí gbogbo òkè mọ́kà kó di góòdì àti sílífà ó ní yóò dì yóò dì jẹ́ tèmi nàìjíríà tó kọ́kọ́ ti síwájú nìyẹn ó ṣùgbọ́n díẹ̀ tó manage láti rọ́lọ́ǹsì ó pọ̀ ju díẹ̀ tó nílé rẹ̀ tó ní mọ́bí tó wà mọ́ wọ́n sì bí ọlẹ́rẹ̀ ń pa ẹ̀ ó tún insist ó ní tó ọba bá ń bẹ lọ́hùn tó rọrùn bá ṣe bẹ́ẹ̀ làóòtì yá nà kúlà bí hakim hakọ̀ ní ṣe dáadáa máa ṣe dáadáa ma gbìyànjú anábì ko ba wujo ma ó ni allahumma àti sa alábàtà máa ala ọlọ́run fún sa alábò lọ́rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ dìde ní sáńtì ètò tó ti ṣe ọlọ́run pé sákèèsí ẹ̀ lákọ̀ọ́kọ́ náà lọ́rọ̀ padà já sí ẹni tó bójútó ọlọ́run ló gbà nìyẹn o haramu ọ̀rán ikọ̀ haramu ayé ìyá ni in ló pọ̀ débi bá àwọn ẹ̀sọ pé kò sí halali náà ó lè tí wọ́n rò kalẹ̀ kan tó sọ bẹ́ẹ̀ ó níbi tí wọ́n rò dé kan tó sọ bẹ́ẹ̀ tẹ bá ń sọ fún àwọn èèyàn pé ẹ bẹ̀rù ọlọ́run sáyé iná àdúnkan míì wọ́n ní à tẹ ẹ̀rá lálìmọ́nì àrọ́ọ̀mù gan ẹni tó bá fẹ̀ nígẹ̀ ló lè gbẹ̀wọ̀ torí wọ́n rọ́ọ̀yàn táwọn èèyàn wí nìsìn nítorí wípé ọ̀nà jẹ́ ọ̀nà jẹ́ ẹ̀mú tí wọ́n máa ń làkalẹ̀ fúnra wọn pé tọ́lọ́run a máa pẹ́ àrọ́ọ̀mù ní ẹkí ti fèsì ọ̀nà ẹ̀ ló ti pé kámọ́ tọmọ pààyà si gbogbo tẹ́ ti mọ̀. ọmọ tó rọ ayé ewa ẹ wá wo gbogbo wọn náà ibi ahoro náà ni gbogbo ó wá darí bí. sáǹsà kéèsì àwọn tí à kòtò wọ́n ní kú tó ń ní òwe ní pa ni kò kálíbà láti sìn kò sírò ìran èèyàn nínú ọlá ayé nínú ipò àtẹ nínú agbára láti ìsìn kí là ń rò nígbà a wà lórí tẹ́ ń bò kí là ń rò títọ́ ọlọ́run kan wá báyẹn ń yẹn náà ìsì ń ṣẹlẹ̀ lójoojúmọ́ sáàbá gbókù lọ lára wa àkọjá lórí òsùn kúkú mọ̀ kan lórí ni tí ẹ bá kọjá lọ́wọ́ iṣẹ́ ó yẹ kó mọ̀ pé àwọn òkú wà ní àdúgbò kan níbẹ̀ yẹn náà àdúgbò kan ní oríṣẹ́ bẹ́ẹ̀ bá dé oríṣẹ́ ní oríṣẹ́ ní ó tó dídì lù láwọn ọdún mi tẹ́ wo ọ̀kan lọ sùn hmm, oríṣẹ́ òkú náà lẹ́sìn máa wò kí ní èjì ẹ̀ta yóò nílé kà torí pé ìlàtúmù tàtàbíà ojoojúmọ́ ní ìṣẹ̀lẹ̀ èéṣe tẹ́yàn tó bá jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún ìníkú máa tẹ́lẹ̀ àbárò pé ló jẹ́ ká gbàgbé àrìjámọ̀ tó báyìí ṣùgbọ́n ojoojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú níkú ń ṣẹlẹ̀ tí ò jẹ́ èèyàn tiẹ̀ ó bẹ́ẹ̀ náà láìsàn tí ń mú agara bá gbogbo ẹni tó nípò èèyàn kan ní tọ́lọ̀ ń gba ogun tó ń ní láyé kó fún lálàáfíà padà mo mọ bàbá òun ó ní mo wá dúpẹ́ ọlọ́run wá gbà ó tún wá lálàáfíà àìsàn yóò mọ ọlọ́run jọ náà àìsàn ló sì lè ó ní ìnira ẹ̀pọ̀ nínú ilé ayé tá a wà yìí kò sí àtọ̀ láàrin pípadà sálìkì àmà àwọn èèyàn lọ lọ́dọ̀ọ̀kan àwọn èèyàn lọ ní jàmá àwọn bàbá bàbá lọ àwọn ìyá ìyá lọ mùlógún ọmọ lík àwọn ẹni ńlá àtàwọn tí wọ́n ń ṣèjọba lé lórí àtùnìyà wọn kàn á lík àìmọye èèyàn ni wọ́n kéde lórí NTA ẹran lọ́wọ́ ẹdólẹ̀mí ẹ̀ ẹdólẹ̀mí ẹ̀ nígbà tẹ́nìkan rẹ̀dẹ̀ àti ìtọwọ́ ẹlẹ́ ẹgbé padà bọ́ náà ni àwọn ni ah owó tán ní kó mú wá ní wá ẹ̀kọ́ bá rówó yẹn ni àbádólẹ̀mí ẹ̀ kí ló polówó tóhun ó kàn ọlọ́run dá nǹkan yẹn ó fi ju gbogbo wa lọ ni kí ló pọ̀ bá kí ló pa medical doctor wọ́n fi gbé sẹ́fẹ́ lómi ẹni tí ń kiri ìsìn lọ́wọ́ wọn ló fi kú wọ́n sì wà fárẹ́ ẹ̀sán dọ́kítọ̀ mi kí ló pọ̀ mù lọ́yọ̀ wọ́n kàfin ní ẹ̀ẹ̀rí ẹ̀sàkéèsì àìmọye ẹni tí ń ṣàìsàn ni

ọba wàjà ẹ̀ẹ̀sọ bó ti jẹ́ gan ọmọmìnú wọn kò fà báyẹ̀ ti dùn tó ní ẹbá lẹ́sìn ọ̀lá ayé dùn ní ẹbá lẹ́sìn kọ́tà wọ́n bá jẹ́ pé ibi àrí ibi àájì àmúlòkù tí ẹbá níbẹ̀rẹ̀ ọlọ́run ayé dùn ayé bá wá rọgbọ bí àrí jẹ rímu tó sẹ́kù tí ó túbẹ̀rẹ̀ ọlọ́run ayé burú òkùnkùn nínú ayé àgbọ́yé ìdàkejì tọ́mọ èèyàn gbọ́nù síbẹ̀síbẹ̀ náà lọ mú àwọn òmìn ní wọn mú wọn lọ àníbìsọ̀lọ́wọ́ sáàrọ̀ sọ́dàm onígbà tí ayé ọlọ́run bá tùhánà ọ̀tà ánlá ibi tó kókùn ó ti máa bẹ̀rẹ̀ nínú ayé ni pé kó máa mú àwọn àwọn olùmọ̀ lọ kó máa mú àwọn olùmọ̀ kúrò lórí ilẹ̀ ibi tó kùn ayé kùn máa bẹ̀rẹ̀ nù yóò mọ̀ gba yóò mọ̀ káwọn olùmọ̀ kó lẹ̀ títí tí ó dò wá dásìkò kan tí ò ní sẹ́kù nǹkan mọ́ lára Islam àforúkọ ẹ̀ Islam báàs láì iṣẹ́ kankan tó rọ̀ mọ́ wala min al-Qur'an nínú azar àwọn sàhábà kò sì ní sẹ́kù kankan lára al-Qur'an máa ìlà rọ́sùn àti kíkọ sílẹ̀ wọ́n wá pé bẹ́ẹ̀ nìkan láti rí sí lọ́run wọn ní kọjú ayé ń bọ̀ wá jágùn débẹ̀ tẹ́rọ àsìkò lè yóò máa bẹ̀ lọ́run kéèyàn tẹ́kù láyé àsìkò tí wọ́n bá lọ́lọ́wọ́ bá ti ní agbádẹ̀sọ àdúgbò àwọn èèyàn mọ̀ o ni wọ́n mọ̀ yẹn wọ́n mọ́ ti pé kéèyàn máa sí lọ́run kéèyàn wá pàdé nìkan kẹ́sì wọn ti sì mọ́ àwọn èèyàn mọ̀ yẹn lápàdà sí aburú àbúrò ọrùn ọ̀pùjà báwọn ènìyàn bá lọ ìbànújẹ́ gbọ́kàn àwọn èèyàn pé ha ẹ̀lẹ́mí ó tún ti sọ àtẹ́rù ah, lágbájá ní wá lọ ọlọ́run fi ń ṣe ìnà sí ha fún wa ní bòkí náà ó sì tún lọ gbogbo ẹni tí ń lọ yìí pátápátá wọ́n da owó ń fi bẹnu láyé lẹ́bí o àrísọ̀lọ́lọ́wà sálàmù ó ní wọn tí wọ́n sọ pé lágbájá tí wọ́n rán wọn létí tó rán wọn ará ayé létí pé ilé tàbí ilé ìsàlẹ̀ general ti jẹ́ àrò ìlọrin àti tòṣogbo ó ń darẹ̀ láàmú nìyẹn èmi ní èèyàn tó jẹ́ pé ìjọ́tẹ́ni tó kúkú mo mọ̀ gangan ni o ìjọ́ tí ẹni tó kú tó jẹ́gbọ́n tó dákẹ́ báyìí ibi tẹ́gbọ́n gbé ọkọ̀ sí òun ló gbọ́kọ̀ jáde òun ló gbé ọkọ̀ ló sún ọkọ̀ gómi tẹ́gbọ́n páàkì sí lájọ náà kò fíkí lẹ́nu jíìpù ẹni sì bímọ ọkùnrin lóbóbìnrin tí àbúrò rẹ̀ lógún nínú ṣẹ̀rẹ́ àbúrò rẹ̀ ológún nígbà tó ti gbé nígbà tọ́rọ̀ yẹn wá di ariwo tí ó jẹ pé wọ́n ìsọ lẹ́nu pé àbẹ́ẹ̀rí lágbàáyé náwó ah, ayé mọ̀ lé o ayé mọ̀ ọmọ ìyá ọjà mọ́ sọ̀rọ̀ ìlà fi gbọ́sọ̀rọ̀ pé ó sún ọkọ̀ kó bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan bí àárín kan kò sí kí jíìpù yẹn lẹ́mọ̀ láti jọ náà ẹni tí mo mọ̀ dáadáa tó tún ni kìí sí ọ̀yọ́ tè níbí torí bí eléyìí ẹni tó ti tẹ́ ẹni ó ti ti rẹ̀ ò yálà lọ́nà àlàbọ́nà haram rẹ̀yà ó pààyàn lẹ́kún àbúpààyàn lẹ́rìn oní ó ti tu rẹ̀ àwọn tí wọ́n lọ yàdàbùn ìrẹ̀lá àkọrọ̀ wàyòdàúnà bilkubú wàyàntẹ̀rìrúnà libára tàwánùṣù àwọn tí 50 70 wọ́n ti 100 wọ́n ti 200 wọ́n ti 500 1000 2000 years alìbáàtù wà ní ṣòro òfin ìṣẹ̀lẹ̀ agbéni ìdí fún dájọ́ ọlọ́run òfin ìṣẹ̀lẹ̀ yóò ti ṣẹlẹ̀ torí pé ní àwọn adàlọ́ ẹ̀ hapù ibi tí wọ́n ti wà náà nínú kó jáàyè kẹ́ tàbí kó jáàyè yà yóò ṣẹlẹ̀ ọjọ́ kan tó jẹ́ yáwọn ẹ̀yà tó inú tẹ̀mí ayé tá ń lò yìí tá ń kú kọ̀ọ̀kan tá ń padà lọ bọ́dọ̀ kọ̀ọ̀kan tẹmọ̀ pé irú ìṣẹ́ títa bá wà tí kú bá dé náà ní kúmọdé ẹ̀ tápìnrin náà mọ tápìnrin náà sòdí wọn ìgbà tí wọ́n kàn fèrè pé ogun yẹn dákẹ́ tí ò ní sẹ́nìkan tó tẹ̀mí mọ́ tẹ̀pẹ́lẹ́ yìí ò ti ṣẹlẹ̀ pọ̀dí tí ń ṣẹ lọ́wọ́ yìí náà jọ bẹ́ẹ̀ èèyàn dráìbì lọ́wọ́ animu dákẹ́ ọba dákẹ́ èèyàn jẹun lọ́wọ́ aníkú ọba dákẹ́ èyàn ń sọ̀rọ̀ lọ́wọ́ a ní kú ọba dákẹ́ gbogbo ẹ̀nà ló ti ṣẹlẹ̀ èyàn ń sùn lọ́wọ́ ọlágbáyà kan wọ́n sùn ẹgbẹ́ jí láàrọ̀ náà ní pẹ́lẹ̀ ti má a ti gbẹ̀mí ẹ̀ iná ìgbìmọ̀ pé tó bá dọjọ́ kan ọlọ́run ní yẹ́ wọ́n máa ojú ọ̀nà mínà ní ajídá àti ọjọ́ táwọn èèyàn wọ́n máa jáde nínú àwọn sàárè wọn fìrọ̀ ọ̀há pẹ̀lú yárayára ká Ka òun ìlà ànúsò ní ìwò fìdún sì ṣe èròǹgbà sì jọ torí kan la gbé wọn dìde fún oná ìdájọ́ ọlọ́run ojú wọn kọ́lẹ̀ kò sí gánàgánà kankan mọ́ àmọ́ nìyẹn ojú wọn lẹ ojú oju ojú ojo ojú àìmọ̀bí tọ́rọ oúnjẹ di. Wọn wọ́n wá tọ́rọ nílà ìjẹtọrẹ ó bù ọmọ ọmọ adámọ̀ dárú wọ́n wá sọ fún ọpẹ́ dáálẹ́ kàlẹ̀ ọmọ lẹ́dí káànù yóò àdún ọjọ́ àlìkámọ̀ tí wọ́n ń pè ní rọ́lù ṣẹlẹ̀ yìí o nínú bẹ̀rù ọlọ́run tí jẹ́ ìmọ́lẹ̀ tá yóò fi tòrò inú ẹ̀ ni a ti rí ìfọ̀kànbalẹ̀ ayé lò tá a bá da ayé rú tán torí pé tọba ti bẹ̀rẹ̀ lọ́nkù nígbà táyé òní dàrú àkànbẹ́ lọ́wọ́ ẹni nǹkan kan tó ti máa táyé fi ń dàrú ìbẹ̀rù ọlọ́run ọ̀nà tẹ̀sọ fẹ́ lómi ìrìnlẹ́rìn tí ń náà ìbọn pẹ̀lú àkùnbọ̀ ní ọ̀nà tẹ̀lẹ̀ gẹ́ẹ̀tì ìbọn ẹni tí òrónú ìbọn rí níbi bá lòdé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí òrónú tí ò ní kankan mí inú ilé jọ̀bẹ̀ ti fi rẹ́ lálọ ní ti ń ronú pé ẹ̀dá gbogbo yẹn ti lè gẹ́ẹ̀tì ìbọn ẹlòmíì ronú bóòlù ti lè gẹ́ẹ̀tì òkú bẹ́ẹ̀ àbáyẹta lọ́wọ́lọ́wọ́ báyìí bọ́sà àìní mọ́nì yóò padà líìdì nígbà tí ò sí mọ́nì tẹ́lẹ̀ yóò padà lékún kúfúrú hope ni pé kéèyàn tí ò ní mọ́nì tẹ́lẹ̀ do ní mọ́nì but if the care is not taken onímọ̀ aláìnímọ́nì wọ́n tún wá lè òṣìṣẹ́ tún wá rárá mú sí torí òkígbẹ́ tí ń wá àtayẹta yẹn ni ó ti gbà kìí ṣe abẹ́ ẹgbẹ́ ọlọ́run dákúndá tí gbogbo ìgbà tí ń bá lò láyé jẹ́ rí ọlọ́run má bà ìmánì mi jẹ́ ayẹta òkígbẹ́ àfẹ́ẹ̀rí egbé láwọn yẹn wà áfíà ní lórí pé ìfìdínà ti dé wọ́n jẹ́jà kan ládùúgbò wa ní jẹ̀ẹ̀ta àti jẹ̀ẹ̀rin ni gbogbo ẹ̀ náà ẹ̀ ti gbọ́ lórí rédíò ọlọ́run mọ̀ ní tẹ́lẹ̀ ìwọ̀n lè yìí sígbà yìí àwọn tí wọ́n rí pé àwọn ẹ̀yà tí wọ́n rí pé ọdún àwọn wọ́n ti wọ́n dẹ̀ dìbò wọ́n láwọn ogbẹ̀ tán sì ti ń kókó oorun yẹn báyìí na ọlọ́pàá ń bá kiri àtàwọn ìjọba wọ́n ní ti ń dáhùn ó délé àdé òdélé báyìí ẹgbà táwọn yẹn fẹ́ kókó nílùú mọ́tí jùpọ̀ tí wọ́n fọ́n lónà wọn ti pọ̀ tó ẹ mọ́tá lè dáwò kan sábà ti rúpa àwọn bọ́ọ̀dì tọ́nà kan olórí wọn ti tọ́ lọ bọ́ba àdú gangan pé àwọn gba èyí tó ti ṣẹlẹ̀ ṣáájú ṣáájú kan wàlámù mọ́tìlàbù nàbí ló ń yá sí àwàrá àhó kúlò àbẹ̀ gbogbo ẹni tí látẹ̀ bá bẹ̀ fún láyé bó ni ọ̀kan balẹ̀ ó sì jọba láwùjọ ó yóò ní ju oúnjẹ lọ ó yóò ní ju oúnjẹ lọ tí ò bá ti sí mọ́ dáadáa yẹ ti tán. Àwọn Ibrahim Alayhi Salaam ìfọ̀sùnmọ́rẹ̀ tó bẹ̀lọ́ tó bẹ̀lọ́ wọn bá fún mọ́kà lùkárọ́mà ó ń bẹ́mẹ́dò ní sáàbẹ̀lọ́ kọ́lọ́ máa bá ní sàlékún ẹ̀kọ́lọ́ mọ́ jẹ́ kí iṣẹ́ ọmọ adámà náà bá bẹ̀ jẹ́ bá ní bẹ inúlótìsì síwájú pé rọ̀ wọ́n lọ́rọ̀ ayé ìfọ̀kànbalẹ̀ nínú àyà yẹn ìfọ̀kànbalẹ̀ ló kọ́ ti síwájú nù dùn áhùn yẹn èyí olè yìí ó tọ́kàn bá balẹ̀ kó dẹ̀ nímọ̀ pẹ́ jẹun kódà kò ní ṣiṣẹ́ lára yọ́ mọ̀ jẹun ti máa rù ibi tí àyà tó bá ta wá bá dẹ́nu ní ìsinmi اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة دارين واكفنا همهما يا رب العالمين اللهم انزل الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم ربنا اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون